اللهم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 ènìyàn Lagos Ìbàdàn expressway ní ilé ẹgbẹ́ wọ́n wà ń bàdàn a sì wà káàkiri tìbútòrò ìpínlẹ̀ Ọ̀yọ́ the Muslim Congress TMC intansurula yansurukun. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله المصطفى وآله وصحبه أئمة الهدى ومصابيح الدجى مستمعي الأعزاء مشاهدي الكرام السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run a kí ẹ̀yin olùgbọ́ olùwò wálé ń gbé àtúkù etígbọ́ ètò yín ètò ètò gbogbo mùsùlùmí gbàgede firdaus eléyìí tí ẹ máa gbọ́ wa pẹ̀lú ògo ọlọ́run nínú oṣù ramadan yìí títí tí ó fi parí ní àkókò kan náà lọ́nba kí ó mọ́sá sọ́wọ́ àtẹ̀yìn náà di parí oṣù Ramadan náà ó sì gbà á lẹ́sẹ̀ fún wa ní báyìí lénìí a tún ti dé ní ọdún yìí náà nìyẹn láti tún tẹ̀síwájú lórí ètò wa tafsirul Qur'an Karim eléyìí tí àjọ mùsùlùmí the Muslim Congress Ọ̀yọ́ state wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀ gẹ́gẹ́ bí ìṣe wa a tún ti gbé àwọn àfáà wa àgbà pátápátá fún àjọ mùsùlùmí the Muslim Congress wọ́n sì nígbà kan náà tán tó jẹ́ mufti fún àjọ CIO Conference of Islamic Organization ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà wá sí ojú wòran yín àwọn náà ni ustaadu wa ìkúlẹ̀ Muhammadu Shafi kọ́lá musa yẹ̀kan tó fún ustaadu assalamu wa alaikum salam wa rahmatullahi wa bákan náà ní ẹgbẹ́ ọ̀tún wọn náà ni àáfàá tí wọ́n jẹ́ ajáná sí wọn àáfàá Abdulhafiz Abdulaziz Al-Imam Al-Hafiz wa rahmatullahi wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. ní èyí kí a tó tẹ̀síwájú a gbọ́ àyọkẹ́ láti inú alukur'an tí imam abdulhafiz bá máa ṣe fún wa bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ولا تقتلوا أولادكم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطوا كبيرا ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ومن قتل مظلوما فقد جعلنا لوليه سلطانا فلا يسرف فلا يسرف في القتل إنه كان منصورا ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا بالعهد إن العهد كان مسؤولا وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم ذلك خير وأحسن تأويلا ولا تقف ما ليس لك به علم إن السمع والبشر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا كل ذلك كان سيئه عند ربك مكروها ذلك مما أوحى إليك ربك من الحكمة ولا تجعل مع الله إلها آخر فتلقى فتلقى في جهنم ملوما مدحورا Sadaqallahu al-Azim. Allahu ah, kí fi ọ̀rọ̀ náà kò fi yé wa kó ṣe fún àwọn afáwa láti ṣàlàyé kó sì jẹ́ kí náà kí á sì gbọ́. ààrò ah, tí a máa bá wa sọ òun náà ni àwọn àtúnṣe àwùjọ gẹ́gẹ́ bí a ń bá bọ̀ jùlọ tí a ń kà yìí gbogbo bí ìlú ṣe doríkodò lénìí òun náà ní ah, ọ̀nà olùgbogbo ló ti polúkú mu sí i ńbo ni ọ̀nà àbáyọ ńbo ni ìrètí wa wà ọ̀dọ̀ ọlọ́run náà ni àwọn àfáà ni wọ́n fẹ́ dá wa padà sí bísmìlá ìsìlámù. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي فرض الصيام رمضان على عباده المؤمنين ثم بلغنا رمضان أحمده سبحانه وتعالى وأشكره وأؤمن به وتوكل عليه وأعوذ به من شرور أنفسنا من سيئات أعمالنا إنه ما يهديه الله فلا مهتدي وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا وحده لا شريك له وأشهد أن سيدنا وإمامنا وقائدنا ومرشدنا وربنا وصوتنا وقدوتنا محمدا عبد الله ورسوله أدى الأمانة بلغ الرسالة وكون الأمة ونصر الأمة وجاد الجهاد في سبيل ربي وابد ربه وتد اليقين صلوات ربي وسلامه ومغفرته وبركاته عليه وعلى سائر الأنبياء والرسل وعلى آله الطيبين وصحابته الكرام الأوفياء وعلى كل ما دعا بدعوته western bisunati wa ìtàdà àbẹ̀rẹ̀ ìlàyé mi dá máa báyìí a fi ọpẹ́ tọpọ fún Ọlọ́run alhamdulillah adúgbò ní ẹ̀kan sí àparí ọpẹ́ àgbẹ̀gbọ́lóhùn alhamdulillah rabbil alamin asájọ náà bá kó ní ọ̀dọ̀ èṣù ẹni ẹ̀kọ́ ẹni ìgbé ọlọ́mọdé kóra ìdìbò ṣayé wa àbá bẹ̀rẹ̀ àlàyé àti ìfọ́sọ́rọ̀ àdúgbò àti ọdún ìlú kọ́ Ọlọ́run ọba alájọba oníkẹ́ Nwanne ní tí ẹ̀dá bá mọ inú rò àmọ́ ọpẹ́ dù dàbí àná nígbà tí àádá tẹ̀sí ọdún tó kọjá dúró ọlọ́tún ní kọ́dún mẹ́bàá láyé ọlọ́run bá tí ó dá wa mùsùlùmí tó ọmọ ẹ̀dẹ́ yẹn lápapọ̀ tó gbogbo nǹkan ètí ọmọ ẹ̀dẹ́ yẹn mọ́ bẹ̀ ọmọ ń ọba yìí ọba tó ká máa dúpẹ́ fún inú suratu Ibrahim àyà ẹlẹ́ẹ̀keje ẹgbọ́n tó lọ́wọ́ bá sọ mẹ́. la'in shakartum. ọlọ́run tí ẹ bá lè dúpẹ́ lórí àwọn tó wọn lọ́ba ṣe fún yín. lazidannakum. olóhùn ṣe àlékún oore yín. wa la'in kafartum. tẹ́bá wá ya alára mòore jẹ. inna adabi la shadid dẹ̀. oore tó ń fún yín òun ní fàlùbáríkà sí kódà tó lè gba ohun tó fi yà jẹ yín. bẹ́ẹ̀ adúgbò fọlọ́hún. alhamdulilayi. adúgbò fọlọ́hún. alhamdulilayi. adúgbò fọlọ́hún. alhamdulilayi. lẹ́yìn náà a tún ń lo àsìkò yìí ó ń bẹ nínú àwọn àfẹ́sìn tí a jọ sílẹ̀ ayé lọ́dún tó kọjá táwọn náà jẹ́ àfa táwọn náà tú àlùkùránì faraye tí wọ́n sì máa láyé lẹ́ni ọba ní foríjì wọn ọlọ́ba ní kẹ́ wọn àti gbogbo mùsùlùmí táàjọ gba ọdún tó kọjá tọ́lọ́wọ́ kádà pé káwọn wà láyé lọ́lọ́n bá ní kẹrẹ sórí wọn báni ní ní ìsìn fún wọn ọ̀nà tàwa sẹ́kù ọgbà tàbá kù tá fẹ́ ló ń bẹ́ ó kéré ní ogun ní ẹ lọ́wà wọ́n sì kálù pẹ̀lú àlàáfíà kálù lórí ìgbàgbọ́ náà ọlọ́run gbogbo báni ni tí pé mi ò sẹ̀sìn yín ọlọ́run ni ọlọ́run ń lẹ́yìn náà àtòkè yín lẹ́ẹ̀kan sí sí di ètò gbàgede Firdaus wọ́n ní al-mu'ayasha ma Ramadan. al-mu'ayasha ma Ramadan. bó ṣe kí mùsùlùmí sẹ̀mí pẹ̀lú Ramadan ìsẹ̀mí pẹ̀lú Ramadan torí pé oṣù Ramadan oṣù ńlá ni anábọ̀ àmọ́ ọ̀sán sálà inú ọ̀rọ̀ rẹ̀ kan ó ní wọ́n lọ sọ yí pé لو علمت أمتي ما في رمضان من الخير لتمنت أن تكون سنة كل رمضان tọ́lá ìgbé àwọn àlùmọ́ àwọn àjò ohun àníbẹ̀sẹ̀ sẹ́lá orí èmi àtẹ̀yìn ó tọ́lá gbà bá mú oore tó wọn tí ọlọ́run bá wà tó fi sínú Ramadan fún wa ni àbámọ́ tọrọ lọ́dọ̀ náà àbámọ́ àràkàn pé gbogbo ilé ayé wa tá a fẹ́ lò kọjá Ramadan ṣùgbọ́n ṣẹ́rìtì ni dáwọ́ alimati umati tí a bá mọ̀ ṣùgbọ́n àmọ́ lórí pé ìgbà ramadan bá ń bọ̀ àyàwó máa jẹ́ àmà káyà sókè lọ́rùn lọ́wọ́ àti ramadan bá ń lọ a máa dunú pé ó ti báyìí tán níta yàtọ̀ sí àwọn sálàfù sọ́ọ̀lì nìyẹn àwọn sálàfù sọ́ọ̀lì nígbà ramadan bá ń bọ̀ ni wọ́n máa dùn ní àsìkò olóore tó ń bọ̀ táwọn ò tó jẹ àǹfààní táwọn ò tó kófa ọlọ́run tí bá ń parí lọ́wọ́ lẹ́rí tó lè pé tó bá ti ojú pé rọ̀mọ́dá fẹ́ délẹ̀ tán ìdókò ni máa eh, sàlámàtì máa sàlámàtì yà rọ̀mọ́dá adágbé fún ọ o ti lọ o lẹ́tẹ̀ máa lọ <laughs> ṣùgbọ́n àwọn mùsùlùmí ṣáájú kọ́lọ̀ bá ní ṣe ìkẹ́ fún wọn wọ́n ní ó pẹ́ ọlọ́run bá wọn fó dídí oṣù mẹ́fà ìrọ̀lọ́run rọ̀mọ́dá tà gbàtàn bá nígbà lọ́wọ́ wa ìrọ̀lọ́run rọ̀mọ́dá tà gbà lọ́wọ́ wa alukóran ta ké ń bẹ̀ gbà lọ́wọ́ wa tààjúdì ta sé gbogbo ojú ọmọ tọrọ oṣù mẹ́fà àgbàpọ̀ tó bẹ́ẹ̀ bàbá ti há délẹ̀ ìrọ̀lọ́n ramadan ló tó ń bọ̀ yóò jọba wa láyò mẹ́rin tó ń bọ̀ yóò jọba wa láyò kò ní ramadan ní kó gbèsè ayé wọn gbà kan. torí pé wọ́n gẹ́gẹ́ bíi madrasa gẹ́gẹ́ bí ilé ẹ̀kọ́ madrasatun tarbawiyya ilé ẹ̀kọ́ tá a ti rí ni tá a kọ́ ń bẹ̀ tarbiyatu ìmànìyà ẹ̀ ìrírí ti gbàgbọ́ inú Ramadan tá a bá bọ̀ lò dáadáa láti kọ́ ń bẹ̀ bákan náà tarbiyatu tààbòdìyà bẹ́yẹn ṣe sin ọlọ́run bá ti fi ní àlàáfíà akọ ní Ramadan bẹ́ẹ̀ náà ni àkàlàkìyà tí ì wà akọ ní Ramadan ismaiyan tí àwùjọ akọ nínú Ramadan thaqafiyan tí ọ̀làjú akọ nínú Ramadan ìdaríyà ayétò akọ nínú Ramadan ọ̀pọ̀ madaratun jamiya madarasatun jamiya ó kó nǹkan tó pọ̀ sínú tí mùsùlùmí bá lè bá Ramadan lò dáadáa inú wa bá Ramadan lọ́nà ni pé al-mu'ayashatu ma'al Qur'anil Karim. al-mu'ayashatu ma'al Qur'anil Karim. fi shahril Qur'an al-mubarak. fi shahril Qur'an al-mubarak. ìbá alukurani lò ní oṣù alukurani alápọ̀nlé ní oṣù alukurani oníbùkún tó wọ́n lọ́wọ́ bá alikẹ́ ọ̀la ń sọ fún anú wo Qur'an orí kejì ẹsẹ̀ eighty five ẹja gbọ́dọ̀ lọ. ṣahuru ramadan. ọlọ́run ní ló sọ ramadan tá a wà ń bẹ̀ iṣẹ́. alladhi unzila fihi al-Qur'an. olóṣù tá a wà ń bẹ̀ yìí o tí í ṣe ramadan yìí o níjọ́ tó wọ́n sọ al-Qur'an kalẹ̀ oṣù ló ń sọ kalẹ̀. hudalinna. àgbàdo àwa ń sọ yìí ó jẹ́ ìtọ́sọ́nà fún gbogbo ọmọ ẹ̀dẹ́nìyàn wà báyìí náà ti mìíràn lùdá àlùfà tó ṣàlàyé ọ̀nà mọ̀ yìí kì í ṣe ọ̀nà mọ̀ lásán kì í ṣe ọ̀nà mọ̀ ọ̀bọ̀rọ̀ gidi ọ̀nà mọ̀ tó ní àlàyé yékéyéké ni látọ̀dọ̀ náà bọ́ba Allah. wal furqan. wal furqan. Allahu akbar. bákan náà Al-Qur'ani yìí ìbò ni máa sísọ lójú rọ àsísọ lójú rọ ní Al-Qur'ani àgàgà irọ́ tí àwọn ẹlẹ́sìn ṣáájú tẹ́ ní amáyé lóríṣiríṣi alukọ́ni wa tó àṣírí. bẹ́ẹ̀ náà ni irọ́ tí ń bẹ nú àṣà ọmọ ẹ̀dẹ́ nìyàn ẹ̀yin wá ilẹ̀ Yorùbá nǹkan báyìí tó bá sí báyìí ìjọ gbèsè rírè wá ní ilé ìlàsà tiwa ilé ìdèkìní tiwa ilé ìléwọ tiwa alukọ́ni wa sọ pé kò sí ti jẹ́ wọ̀ ju tí ọlọ́ba pèlè wọ̀ lọ kò tí jẹ́ ẹ̀tọ́ yọ̀wọ́ lọ́ba pè ní ẹ̀tọ́ lọ torí pé at-tahlil wa tahrim haqqullah wahda eléyìí o ẹ̀tọ́ ni eléyìí o ìwọ ni ọlọ́nìkan ló ní kò fi sí ọwọ́ ẹnìkan lórí díẹ̀ ló ṣe pé oṣù tá a wà yìí oṣù bá rẹ̀ kó àná lónìí. المعايشة مع القرآن الكريم في شهر القرآن الكريم asibi jọ anabi muhammad. sallallahu alayhi wa sallam. wala ko lakọdi kaana lakum. lakọdi kaana lakum fi rasulillahi uswatun hasana. ọlọ́ni bẹ fúnla ta la òjíṣẹ́ Ọlọ́run bá àwọn àdìkọ́sọ dáadáa okun rẹ̀ ìmàn kánà ìmàn kánà yarju Allah. gbogbo ẹnikẹ́ni tó bá kọ́nú ọlọ́run. wal yawmal akhir. kọ́nú àlìkíyàmù. wa dhakara Allah kathira. ìsọjọ́ náà lọ́pọ̀lọpọ̀ gbà yóò rí ànábì ní àríkọ́sí. sallallahu alaihi wasallam. Abdullahi ibn Abbas. radiyallahu anhu ó ní anabi sallam ó jẹ́ tọrẹtọrẹ. kana rasulullah sallallahu alayhi wa sallam ajwadanna. ó lóun ní tọrẹtọrẹ jùlọ mẹ́ẹ̀ẹ́dẹ́yàn kéèyàn ní ọwọ́ rẹ̀ olùsẹ̀ńtò lọ́wọ́ rẹ̀ tó àná muhammad. wàkánà ajwada ma yakunu fi ramadan. ó ní ìgbà tí wàá máa tọrọ ẹ jù lásìkò ramadan. hina yalqahu jibril. ó ní tí jibril wà jibril wà bá. fayidarisohol qur'an. yóò wà kọ́ni alukurani. allahu akbar ní oṣù ramadan akọni ara yudaris darasa yudaris mudarasa. allah akbar. kájọ kọ́ra yẹn ni ìyẹn bi bí ìjókòó ti alukwani ní ramadan ni ọdún tí ànábi wá jáde láyé sallallahu alaihi wasallam tó gbé lọ́dọ̀ ọdún ìlú wọn àtànábi ọjọ́ tó àlùkùránì láti suratu Fatiha àdé suratu Nas. wà ináhu àtàní hadal amaratayi. ṣùgbọ́n ní ọdún tẹ́lẹ̀ yìí tó ń sọ yìí ọdún tó lọ́fẹ́ dágbére láyé ẹ̀ẹ̀mejì ni láti ìpìlẹ̀ dópin láti ìpìlẹ̀ dópin lẹ́ẹ̀mejì. wàlá òrọ́hù ilà hadara ajali. ó ní mi ò rí pé ó ní eléyìí ò túmọ̀ sí nǹkan lọ́dọ̀ mi pé mo rí i pé n tó fi wá lẹ́ẹ̀mejì lọ́dún yìí àsìkò mi ti tó ni. ìgbà tí wọ́n ti ń ṣàìsàn kú lọ ló wá pé Fatima ó ní kó súnmọ́ ní Fatima pé àsára eléyìí àbí bàbá mi sọ fún ilé ti kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́dún yìí o ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ Ni ìjìbìlì wa tó alukurani fún òun ò sì rí ní ọ̀nà méjì pé àsìkò ń tó lọ nbẹ́nu sọ Bukhari ìyẹn ló bí ìbálùkwani lò ẹlòmọ́ayé ìbálùkwani kẹrì ṣùgbọ́n ìbálùkwani lò inú Ramadan ọ̀pọ̀ àwọn tó túmọ̀ sí pọ̀ mọ àyàṣà tó máa lu Quran kẹrì tìlàwàtàn ní kíké ní gbígbọ́ wàtàdàbúràn ní ìwòye sí ní àlàyé wàtàfà ọmọ wàtàfà kúà. fáwọn wàtàfà kò hàn. ká gbọ́ àgbọ̀ yíyẹ. wà á mà lánìí. ká sì mú lọ. gbogbo eléyìí ilé lọ́fẹ́ bá lò wà ní gbọ́dọ̀ gbìyànjú láti bá lò gbogbo ẹ̀ wá ní ibi tó fi dá sí ọ̀tọ̀ ń tìláwà gbòòlà sí ké ní Ramadan ká rí ẹsẹ̀ tó kárí mbẹ́. kpọọ o ha ló pé kò fún mùsùlùmí Ramadan bẹ̀rẹ̀ Ramadan parí kò há nǹkan kan sínú Al-Qur'an kódà kó tẹ̀ sí pé àyà mẹ́wàá ha pé ilé ọdún yìí o Ramadan báyìí ni Muhammad rẹ̀ kódà kan ibi tá a wá wà náà ni pé sí ra àti àlàyé ìfọsíwọ́wọ́ yìí gẹ́gẹ́ bí àwọn dọ́kun ètò àwọn àyà tí a fẹ́ gbéyẹ̀wò àwọn àyà tá a ti ń bá yìí tẹ́lẹ̀ náà ni àwọn náà mọ̀ pé Al-Qur'ani Karim ebi a ṣe sọ fún alẹ́ kan àjẹ́ àmọ̀ wípé àlàyé gbogbo nǹkan ni ọ̀nà mọ̀ ni wọ́n gba àwọn kankan ní rọwáṣíbù alìmùsítàmà àlìǹsáni. rọwáṣíbù alìmùsítàmà àlìǹsáni. àwọn ìdọ̀tí àwùjọ ọmọ ẹ̀dẹ́ nìyà àwọn kankan bẹ tí Islam lè bí ìdọ̀tí àwùjọ ọmọ ẹ̀dẹ́ nìyà tó gbàtí bá ti ń bẹ láwùjọ mẹ̀ẹ́dẹ́yàn kò lè àwùjọ lè tò. rọ̀dá ẹ̀ àwọn ìwà àbàjẹ́ àwọn náà sì rí bí ìbàjẹ́ bá ti ń bẹ láwùjọ àwùjọ lè lálàáfíà ní àìpẹ́ yìí ní oṣù June tá a lò lọ lọ́ọ̀dún fifteen ìjọ kẹẹ̀ẹ́dógún ẹ̀ ó sátidé olórí orílẹ̀-èdè wa president wa tabawo the nation page five ó ní our society has failed. our society has failed. ó láwùjọ wa ti forí sọpọ́n hmm. nígbà tí dírẹ́fà ti wá mọ́tò tó bá ní bírèkì já wàládé olórí obìnrin ẹ̀mí ti pilot tó ní tó orí àforúkúlẹ̀ wáyé o kárùkù <coughs> tó túmọ̀ sí nìyẹn ọ mm-hmm. wá ka wẹlú rẹ gẹdẹ ara tó wá ka ọgbọgbọ ní bẹẹ ń dáadé. kílín kidnapping bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kápára ẹni ripping investment corruption ó kó wẹ̀bẹ̀ rẹ gẹdẹ kódà ti dọ̀rọ̀ family ó ní family kan ti collapse. ti dọ̀rọ̀ school. ti dọ̀rọ̀ school gbogbo ìlú wa ń bẹ àwa tá a bá rí tá a the nation the nation page five kálíbà wo bí tí ọ̀rọ̀ dé dúró ṣùgbọ́n alùpàá ní gbogbo ṣe ni inú sọ́dọ̀ Isra'il náà tàà ti kàṣíwájú ayẹlẹ́ kẹsàn inna hadhal Qur'an ọ̀rọ̀ dádájú alùkùránì yìí yahdi lillati hiya aqwam ọ̀nà tó tọ́jú lọ ló ń fi nímọ̀ wa yubashshirul mu'minin ìsìn máa ń fún àwọn jábá náà bá gbọ́ ní ìró ìdùnnú. alladhina ya'maluna s-salihat. àwọn jábá iṣẹ́ rẹ̀ kún ìgbàgbọ́ wọn. anna lahum ajran kabira. ẹ̀sẹ̀ tó máa ń bẹ tó tóbi máa ń bẹ fún mi lọ́dọ̀ náà bá yẹn o. Hmm. bẹ́ẹ̀ ni inna hadha al-Qur'an. yahdi lillati aqwa. òun fi ní mọ̀nà tó tọ́jú lọ. Hmm. tátó sọ́dọ̀ Yunus àyà fifty seven. Kọ́dé já yá ayúhànà. Ọlọ́pàá yọmọ ẹ̀dẹ́ nìyà. Kọ́dé já fún mọ́rin dọ̀tún mi rọ̀bì kan. Ọlọ́ni kìlọ̀ ńlá kájú wá dé wá bá látọ̀dọ̀ lọ́wọ́ bá Wàṣífà ó lè máa fi ṣojú. Ó tún jẹ́ ìwòsàn fún ti bẹ́nu ọkàn. Wàhúdá. Ọ̀nà àmà ni. Wàhálà tó. Ìkẹ́ ọlọ́wọ́ bá ní. Ìkọ́ omi yọ̀ọ́ pinnu. Fáwọn ìjọba gbọ́ lọ́wọ́ bá gbọ́. Láfọ̀kọ́ wà. Ẹ ṣèlú àpò ó ní ṣìfà òní lórí díẹ̀ ní ọdún tó kọjá àyà kọkànléní ọgbọ̀n òun náà ni àbúrò ẹ̀ tì tọ́lọ́nù báyìí pé. wàlá takùtùlù àwùládàkùn ọlọ́lẹ́ gbọ́dọ̀ pa àwọn ọmọ yín. kọ́ṣíàtà ńlá. gbogbo bẹ̀rù òsì. nahnu narzuquhum. àwọn aláfíà bá wálé ayé wa láti jẹ ẹ̀mú wọn. wa iyyakum. bá a ṣe gbé jẹ ẹ̀mú ẹ̀yìn òbí wọn tẹ́ bí wọn. inna qatlahum kana khit'an kabira. dájú ìmọ̀ pa àwọn ọmọ yín yìí àṣìṣe ńlá ni ẹ̀ṣẹ̀ tó tóbi lọ́dọ̀ ọlọ́ọ̀ba ni. yìí la sọ lórí family planning tá a sọ̀rọ̀ ẹ̀gẹ́dẹ̀ẹ́ àti wàhálà àgbáyé lé lórí agbára un zero nation lórí ìṣù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a sọ kátó wá sọ a way out Islam solution báwo ni Islam ṣe mú ọ̀nà àbáyọ wá àfihàn ti lọ́dún tó kọjá ṣùgbọ́n lọ́dún eléyìí nínú àwọn ìwà àbàjẹ́ tá a ti sọ di àṣà tó gbé tẹ́lẹ̀ nígbà tí yorùbá ń jẹ́ yorùbá ìdọ̀tí ni o ti wá dàsà lẹ́nu òun ni wà á gbèrè ìwà panṣágà yorùbá ní orírìn àgbèrè orírìn panṣágà ìrìnkúrinú òun náà ni wà á sìn náà ìgbọ́n tọ́lọ́ bá sọ̀rọ̀ wàlá taqrabu zina. ọlọ́lá ẹ̀gbọ́ súnmọ́ sínú o. innahu kana fahishatan. dádájọ́ jẹ́ ìbàjẹ́. wàsá àṣẹbílà. sí ọ ojú ọ̀nà sí ọ sáyà sùn sáwà ọ̀sùn sí ọ ìdọ̀tí ni àyà lọ́rọ̀ balẹ̀ kọ́lá tó fi lé wa kó nídìí. Sinani, ni ẹ wà rí gbogbo àwọn àyà ìpátá látòkèdélẹ̀ tí a ti ń kà fún wa àgàláàdì àyà kọkànlé ní ọgbọ̀n tí ìdáyà kọkàndínlógójì láti fa 31 dédé 39 ṣọ́tò ìsọ́ra Quran chapter 17 a ó rí mbẹ̀ yìí pé àpapọ̀ òfin tó ń bọ̀ tẹ́lẹ̀ ètò tó ń bọ̀ tẹ́lẹ̀ lọ́rọ̀ bàlíkọ́lá ló tún láti àyà bí twenty kí wọ́n ní àkọlé ọ̀rọ̀ yìí débà fún onítẹ̀fùsẹ̀rì onítẹ̀fùsẹ̀rì màgbàlódé tí wọ́n ti fún yín àkọlé òun náà ni. usulu tanzimil mujtama'il muslim. ìyẹn ni pé ìpìlẹ̀ bó ṣe kí ètò àwùjọ Islam rí ọ̀tọ́ bá pẹ̀lú àwùjọ mùsùlùmí ètò bó ṣe kí ó rí tí ó fi ní àlàáfíà ìyẹn òun náà ni lọ́sọ̀ pé àkọlé ibi tá a fẹ́ dojú ọ̀rọ̀ gbàǹdà lọ́dún náà gẹ́gẹ́ bí atọ́kùn sọ pé náà ìsìláìlì mùsùtámà gbọ́nà ni pé báwo la sì lè tún àwùjọ ṣe àgàgà alìmùsùtámà lè máa ṣùd àwùjọ tó yí kálukú wá ń jẹran báwo la sì lè rí àwùjọ bá ń jẹran pẹ̀lú gbọ́lọ́dọ̀ọ́lọ́ tó bá di ní ọ̀la a lè tẹ̀síwájú. Allahu akbar Allahu akbar jazakumullahu khairan ọlọ́run bá kó bá ní jẹ́ kí ẹ̀mí àwọn afáwà kí ó gùn fún wa gbogbo ẹ̀yin olùwò wa nílé gbogbo iná lẹ ti gbádùn ọ̀rọ̀ náà lẹ ti rí ẹ̀kọ́ kan àbí mi kọ́ lórí àwọn tí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí wọ́n ti kí wa kú àmójúbà Ramadan èmi náà tún kí wa mo sì ń bẹ lọ́n lọ́mùsà jẹ́ kí Ramadan náà kó bá wa ní ayé la ilaha illallah kó tó di pé a máa lọ abẹ́ kí àwọn sáàtò gbà wa máa Ramadan kí ni àwọn iṣẹ́ kìíní kejì kẹta jẹ́ kí á gbé nǹkan ká gba àwẹ̀ ká máa ṣe tàràwé ká máa ṣe tọ́rọ̀ sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ istigfa la ilaha illa àwọn padà máa sọ tó bá yá. ọlọ́run bá yóò gbàlẹ́ sí fún wa ọlọ́run sàjẹ́ kí ẹ̀mí wa yẹn Allahumma sallimna li Ramadan wa sallim سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله àyédáadé wàyí ìrọ̀rùn dé láti rówó dókòwò ṣòwò jèrè lọ́nà halal albaraka